بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله adáwọ̀pẹ́ fún ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwá Muhammad ẹ má bínú pé ó pẹ́ wá díẹ̀ ẹ̀rọ amúnáwa ni ó ló fẹ́ ṣẹ́jú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí à ń bá bọ̀ ìyẹn ní ìjẹjọ́ makruhatu sọ̀rọ̀ àwọn tí wọ́n kọ ṣíṣe rẹ̀ fún wa lórí irun yẹn ni pé àpọ̀jù rẹ̀ tí ọ̀bà léra kò lè bàrún jẹ́ ṣùgbọ́n tó bá ti pọ̀ tó tún wá léra lórí irun ó lè fa kí irun ó lè fa kó bàjẹ́ níjẹjọ́ adánu dúró lórí wànyéjìlì sàfihà mọ̀kànlélẹ́yìn kàìkì áyìnlẹ̀ kẹlẹ́bì rántí akọ̀ fún yàn láti ṣe lórí irun oníkéyìí olóṣù ajá kéyìí ó jókòó bájá sí máa ń jókòó lórí irun a ní ọ̀nà méjì ni làwọn afa òní wọn fa sí ọ̀nà àkọ́kọ́ oníkéyìn ojókòó sórí gìgísẹ̀ méjèèjì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì oníkéyìn ó fi ìdí méjèèjì lélẹ̀ kọ́ wá nàró ẹsẹ̀ síwájú bá a fáwọn tí wọ́n jókòó bí a ṣe jókòó sòkò lẹ́tọ̀ bẹ́ẹ̀ lórí irun a sọ pé àdínà àwọn afá àti sọ pé bíyàn bá jókòó bá ń lórí irun wọ́n ní irun rẹ̀ ó ti bàjẹ́ nítẹ̀síwájú nírọ̀lẹ́ tòní qala al-mu'allif rahimahullah wọ́n yẹ sẹ́kùbìlà máa yò lèyìn láà tí wọ́n kórìíra fún èèyàn láti ṣe lórí irun oníkéyìn ó dojúkọ àwọn tó bá lè ká ìròjú bá èèyàn lórí irun bí a nu mọ́ṣáláṣí fọ́tò bẹ́ẹ̀ nínú mọ́ṣáláṣí wọn á ké síbẹ̀ níwájú ibi téèyàn ó dojúkọ nínú mọ́ṣáláṣí pátákó báwọn èèyàn ṣe ń ṣètò ìdáwó ọ̀nbẹ̀ńbẹ̀ ẹni tí ń kírun ṣẹ̀tọ́nù ìkulẹ̀ fẹ́ kó kí tó tún wá lọ́ra rẹ̀ gbà lọ́wọ́ àṣẹ̀tọ́n tó wá sí mọ́sálásí ibi àwọn ọkọ̀ mọ́sálásí ti ń bẹ́ ń wájú ibẹ̀ lójú ọmọ lọ yẹn ni pé wọ́n kọ kéèyàn ó kírun tẹ́lẹ̀ pé nítorí ká ìrọ̀jú bá yàn ó ń bẹ níwájú èèyàn wọ́n kọ́ ọ́ bẹ́ẹ̀ bá ti àtẹjúmọ́ tí sànkà ti ń kà lórí irun irun ó bàjẹ́ o. àwọn yóò dọ̀kẹ́lá fi ya wàkọ́lbòhó mọ̀ṣtẹ̀gílọ́n mo sì rò payẹ kọjá ni pé wà ń yá dẹ́kúlà fíyá láì ní sí dọ̀míọ̀rọ̀ ha ò yẹn níbẹ̀ wà ń yá dẹ́kúlà fíyá wàkọ́lbòhó mọ̀ṣtẹ̀gílọ́n láǹtí á kórìíra fún yàn láti ṣe lórí irun oníkéyìn ọwọ́ náà rún lẹ́yìn tó ṣe pé ọkàn rẹ̀ ká ìròjú pẹ̀lú kíni bí mudafa'atil akhbathayn òun àti gbé àtìtọ̀ wọ́n jọ wọ kìtì wọ́n jọ wọ̀ yá àjà lórí ọ̀run ìgbẹ́fẹ́ wá ìsàrún àdìní tó ń lajú lọ òní bọ́ òní bọ́ ìsóyè òní jábọ́ àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìtọ̀ à ìnkìrán ìtàn bíbà ti ẹ̀tọ̀ ìnkìrán ìtàn bíbà ti ẹ̀tọ̀ irú àwọn nǹkan báyìí kèé jẹ́ kí mọ̀dọ̀mọ́dọ̀ ìrun táìpẹ́ ìnìbẹ̀rù ọlọ́run kò ní jó sí nígbà yẹ ẹni tí ń kírun yẹn ni pé wà ń yẹ dọ̀kọ̀lá fi yà kéèyàn ọwọ́ ní ọ̀run wàkọ́lùbọ̀ mọ̀ṣítágélọ́n lẹ́yìn tó fi pé ọkàn rẹ̀ ọkà ìrọ̀jú bí mo dà fáwọn àtìlẹ̀ àkùbàtàyìn pẹ̀lú pé ó ń taari ìgbẹ́ àbítọ̀ àbítọ̀ láti jáde. ànífẹ́ ń kírun tán tó yàgbẹ́ ń kírun tán kí n tó tọ̀ ti gbàdélẹ̀ ìgbẹ́ náà ti gbàdélẹ̀. àwọn bíi ta'am bákan náà wọ́n kórìíra kéèyàn lọ kírun tó ipò oúnjẹ téèyàn jẹ ó ti wọ́n wájú bóyá gbààwẹ̀ lápèjúwe àìbẹ́ẹ̀ tẹ̀ wọ̀kọ̀ ọkọ̀ ọlọ́ọ̀bí sẹ́ni látàárọ̀ wọ́n ti á gbóúnjẹ wájú báyìí ǹjẹ́ kọ́ máa jẹ́ ọmọ bẹ̀rẹ̀ sí ní nírò ṣe síbà ètò dájú ni pé kọ́kọ́ parí oúnjẹ tó o fẹ́ jẹun ná tó bá jẹ tán wàá kọjá mọ́sálásí ṣùgbọ́n oúnjẹ tí wọn ò tí ì ṣètàn tí ò tí ì délẹ̀ àgbọn sọ pé à ogun tó bá ti kárí ju báyẹn lórí inú kí àwọn ọkọ yanjú rẹ̀ ní rárá o oúnjẹ ò tí ì sìn wájú tó oúnjẹ bá ti rí wà ń wájú òun làwọn àfáà ń sọ nípa rẹ̀ o ọdọ olóúnjẹ báyìí nìsín Allahu akbar Allahu akbar tọ́kàn rẹ̀ sì wá bí oúnjẹ kọ́kọ́ yanjú oúnjẹ nìyẹn bí bẹ́ẹ̀ kọ́ irun tó ń kí ọkàn ò ní sí ah báyìí màmá má mú ilé ìbínú ọjà rí bí asúlátù bí asúlátù lè ala ní òtún ká lórí irun tó ẹ̀kọ́ ra káyínà àti iná kí n lọ jẹun mí kí lèyìn ọmọ bá a ṣẹlẹ̀ wọ́n fẹ́ kí èèyàn kọ́kọ́ jẹ ná síwájú kó tó lọ kírun torí ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́wọ́ bá tó sọ pé la salata bi hadrati ta'amin ẹ má sọ pé fẹ́ kírun o tó ń jẹ́ ti wà níwájú tọ́kàn rẹ̀ ti fama wàláhùwà mọ̀dáfáàtìlẹ̀ àkùbàfáàn àìbẹ́ẹ̀ ti ẹ̀kọ́ má lọ kírun lásìgbà tó ṣe pé ìgbẹ́ àbítọ̀ tó ń pa mára tọ́ọ̀fì ọjáde lọ́ọ̀tọ̀ lọ yàgbẹ́ bóò tí ẹ̀ bá jàmá eléyìí dáa ju kéèyàn wá kírun lẹ́ni tí ń pa méjèèjì mára lọ. ونهى النبي صلى الله عليه وسلم أن يفترش الرجل ذراعيه في السجود òjíṣẹ́ náà bá ó tún kọ̀ fún wa pé tá a bá kírun má tẹ ọwọ́ rẹ lẹ̀ lórí ẹran bíi tàwọn ẹranko abìjà àwọn mùsù àbájá bá bá ti rí ẹkùn bẹ́ẹ̀ bá fẹ́ jókòó bí wọ́n ó sì sọ́wọ́ ni sísọ wọn méjèèjì bá ń lórí ẹran. kọ̀tọ̀nà o kọba àrùn jẹ́ ṣùgbọ́n wọn kọ fún wa ó lè jẹ́ kí ẹ̀sán tí yóò gbà ń bí ọ̀run kó dínkù bọ́wọ́ ṣe wà ní. ẹlòmíì ọmọ sùjúdù ṣe yóò pawọ́ mara báyìí lórí ọ̀run rárá itan wa àti kan wa ó gbọdọ̀ síra wọn lórí ọ̀run apá méjèèjì ó gbọdọ̀ sí ẹ̀gbẹ́ méjèèjì lórí ọ̀run mo rò pé yé tẹ́pẹ́ bá ti lè wà ń bẹ́ẹ̀ a ti fi ìṣesí jọ sí ẹranko abìjánu ètò ìjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi sallam tọkọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ lórí irun. nínú sẹ́ríhù nínú àlàyé tí àáfà wa ṣe nínú tíra wọ́n ní wọ́n yẹ sẹ́kìbìlà mẹ́yù lè hìhì àáfà wa sọ pé wa min makruhati salati kadhalika lára tí a kórìíra fún yàn láti ṣe lórí ọ̀run bákan náà ó ní ìsìnkúbálù máa yò léèrè kéyìn ó dojúkọ àwọn tí ó kó àìròjú bá yàn lórí ọ̀run yẹn ni pé máa yíṣgìlá máa àwọn tí ó kó ìròjú bá ọkàn èèyàn lórí ọ̀run wọn ò fẹ́ kéyìn ó kọjú sírú àyè báwọn tí yàn bá fẹ́ kírun. فقد ثبت أنه صلى الله عليه وسلم صلى مرة أرنو حديث wọ́n lè jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ó ń kírun lọ́wọ́ níjọ́ kan níbi ẹnu ọ̀nà sí nìyí mọ Aisha radiyallahu anha kọ̀dí sátara tàn Aisha tó radiyallahu anha fúrùjàtàn bí qiramin mo má ti fi kọ́tìn kan síbi ẹnu ọ̀nà wọn kọ́tìn ni fi ashay'in min al-khutut. <coughs> àwọn làwọ́lọ wọ̀lọ̀wọ́lọ báyìí wọ́n bẹ̀ lára kọ́tìmù fàkọ́lẹ̀ níbi yìí sallallahu alayhi wa sallam ìgbà níbi kírun tán wọ́n wá sọ fún màmá Aisha wípé ìrẹ̀ Aisha àmìọ̀tì àní kìrọ́mẹ̀kì kọ́tìnì tó fi sí ẹnu ọ̀nà rẹ̀ yìí bá mú kó ń bẹ̀ nítorí fi mú kó ń bẹ̀ ni pé fàyínà tàmàfìláwò alẹ́hàtìní ànífà àwọn bí àwòrán bí èrè tí ń bẹ lára kọ́tìnì alẹ́hàtìní ọkà ìrojú bá mi lẹ́ẹ̀kan níbi ìrun mi tí mò ń kí kàdáàlì kàfọ́lá márọ̀ bákan náà òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ànábì tó kírun níjọ́ kan asọ̀tàn nàbí wà sọ̀rọ̀ tọ́wọ̀ sí ara láàlám àwọn àmì àwọn àpẹẹrẹ àwọn ìlà lóríṣiríṣi ọ̀bẹ̀bẹ̀ falamma salla ìgbà anábì wá kírun tán kọ̀láhà anábì bọ́ aṣọ yẹn ọbọ̀ kúrò lọ́rùn ọwọ́ ara ẹnìkan ó ní ìdáàbò bìkọ̀mí ìsọ̀tì àádìhì lé àbíjáàmì aṣọ mi tí mo wà lórí rìn ẹ lọ bá fún abu jami wàtó ni bí an bíjà níya ẹ wá sọ fún mi ẹni kó fún mi ní aṣọ mi aṣọ mi tí ó fún mi ìjà níya ìran aṣọ kan ìran aṣọ tí ń ṣe nílùú bì kan ìlẹlẹyìn òun ò ní nílà lára kò ní ní nǹkan kan tó lè ká ìròjú báyàn kò ní ní lára àníbi aṣọ pé tí mo fi sọ pé kẹsì bẹ́ẹ̀ ni pé aṣọ tí mo wọ̀ lẹ́ẹ̀kan alihatni anifan ansolati ọkà ìròjú bá mi níbi ìrun tí mò ń kí ntí a fẹ́ ká gbámọ́ ni wípé lára ntí a kórìíra fún yàn láti ṣe lórí ìrun pátákó ìtẹ́ ìdáwó sí ti ń bẹ wájú ibi téèyàn ti ń kírun ẹgbẹ́ kúrò ń bẹ ẹ máa kọ́ níwèé bẹ́ẹ̀ bá wá finá tára yín ẹgbẹ́ sẹ́yìn mọ́ṣáláṣí ẹ mẹ́jọ wà níbi tí yóò ti máa ká ìròjú báwọn èèyàn lórí ìrun kọ́tìnì tí àwòrán ń bẹ lára rẹ̀ òjíṣẹ́ lọ́nà sọ fún màmá Aisha radiyallahu anha pé kọyọ kúrò ń bẹ aṣọ tánàbí gan wọ̀ tó lè máa ká ìrojú bá lórí irun ànábì bọ́ ó ní wọ́n lọ bóńjì ìrọ̀ aṣọ ń wá kábò ń gba aṣọ mìíràn láfà wa sọ pé fàyídàkánì àmẹ́mẹ́ka ṣe ń fi ẹ̀kọ́ tó tán àwọn kìtàbá tán àwọn tàmáfíìlì bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa ta bá ń kírun lọ́wọ́ tó wá wájú rẹ̀ mi tó ti fẹ́ kírun tó rí pé bíìlà bíìlà tó lè ká ìròjú báyàn ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ àwọn kìtà bá àbí ẹ̀ tí ẹ̀ kọ́ àwọn nǹkan kan sára mọ́síláṣí àìbẹ́ẹ̀ tí ẹ̀ àwọn tá fíìl àbẹ́rẹ́ àìbẹ́ẹ̀ tí ẹ̀ àwọn bí àwòrán àbí fọ́tò ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ fàyínnàkà tó zèlò hà. kó o tó bẹ̀rẹ̀ ẹ̀rùn àwọn nǹkan kọ́kọ́ mú kúrò ń bẹ̀ náà torí kí ni na yakuna lè ka máa yẹ ṣílò káfí kọ́mọ̀ bá jẹ́ pé nǹkan kó o tún ṣẹ́kù sí ọ níwájú tí ó ka ìròjú bá ọ lórí ẹ̀rùn tí ládàá tí òfin ní pé bó ṣe yẹ kó pé. a dẹ́tàn ṣùgbọ́n tó ní ti ń bẹ níwájú níbi ẹ̀yàn ti bá sábà kò lè sa kò lè ká ìròyìn kankan báyàn lórí irun fàlànlá òyòtà sáàmà ṣòfíà irú àwọn nǹkan báwọn àwọn àfáà lè fojú fò ó fọ́ọ̀yàn. kálíkítà bá alẹ́tì masjid nabawi gẹ́gẹ́ bí àwọn tí a kọ síbi àdójúkọ ní masalasi anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti kọ́ ọ́ bẹ̀ ti pẹ́ sòwúrọ̀ àwọn eléyìí wọn làwọn àfáà wọn fojú fò torí pé láàyè látàfi ìzà láti yà kọrọrùn fún ọkọ abọ́sí mọ́sálásí ànábì táwọn ọlọ́pàá tí a yí ipò àtàwọn fọ́tò tẹ́ fi máa ń wéyàn lóríṣiríṣi tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ á fẹ́ máa pa nǹkan kan rẹ́ kò ṣeé ṣe so tójú rẹ bá tèsí lọ́bẹ̀ àwọn àfáà wọn ní ọlọ́wọ́n bọ́ sàmójú kúrò fún wa o. wọ́kẹ́sí rúmìnà nẹ́ẹ̀sì yẹ̀sítẹ́gẹ̀lẹ́ obìnrin àti fíya àtìná àsọ̀lá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pàtàkì ìlànà tó jẹ́ pé ọ̀sẹ̀ wa Mádínà ni ọ̀sẹ̀ kírun mọ́sálásí ànábì fúngbà àkọ́kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ka ìrojú pẹ̀lú máa ka wọn tí a hàn láyé alukur'an síbi àdójúkọ mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtìná àsọ̀lá lásìkò àti báńkì ń ti bẹ́ẹ̀ ìrẹ́tọ̀ ọjẹ́ olè kírun gbogbo apáta ni wọ́n pa láṣẹ tá a bá fẹ́ kírun àyíyá ń bọ̀rọ̀ ìlà mọ́òdé àǹsọ̀jọ́ òde yìí ibi tí yìí ó forí kàn ní afẹ́ kéèyàn máa wọ̀ lórí irun èkó máa wọ̀ káàkiri ọmọ àkàgé ajá tí ń bẹnu mọ́ṣáláṣí. ọ̀rọ̀ tá a fáwọn àtúntò lókè yìí pé àwọn yóò dẹ̀kílà òfin à á ní ká yí padà sí àwọn yá dẹ́kọ́lù fíà wà kọ́lùbù mùsùtẹ̀gẹ́lọ́nù. ìyẹn gbọ́dọ̀ gorí ọ̀run lẹ́yìn tó ti wípé ọkàn rẹ̀ gangan ọkà ìròjú pẹ̀lú kíni pẹ̀lú ìgbẹ̀tí àtìtọ̀ tí ń tọ̀ àtìtọ̀ tí ń gbà kéèyàn gorí ọ̀run lọ lọ tọ̀ ńgbà ara rẹ̀ bá fúyẹ́ dáadáa máa bọ̀ wá sí mọ́sálásí. àwọn obìnrin àdúrà ti oúnjẹ tó jẹ ó ti wà lórí tábìlì wọn wá lọ jẹun tánná ńgbọ̀ bá jẹ tán máa bọ̀ amásíláṣí torí kẹ́ni torí pé ọkàn yóò máa wà ń bẹ̀. afáwa sọ pé wàmí nàkúrò àti sọlá lọ́la tí fún ni láti ṣe lórí ìran àyẹ̀dẹ̀kọ́lá fi sọláàtì oníkéyìn ọwọ́ nírun wọ́n wà ṣáà gílọ̀n kọ̀lbó lẹ́yìn tó ṣe pé ọkàn rẹ̀ ọkà èròjú pẹ̀lú pé ọwọ́ yáàjà pẹ̀lú ìgbẹ́ tí ń gbà ìgbẹ́ fẹ́ wá kò fún láǹfààní ìtọ̀ fẹ́ wá kò fún láǹfààní irú ẹni bá ń rúkú rẹ̀ ò ní rí bó ṣe yẹ ó rí ìforíkalẹ̀ rẹ̀ kò ní rí bó ṣe yẹ ó rí ẹ̀rú ọmọ àbá pé a ah, fẹ́kọ̀ yọ jáde ni fẹ́gbẹ́ yọ jáde ni sọ yọ ká ìròjú lórí irun gbọ́n tó bá lè fa ìròjú lórí irun wọ́n fẹ́ kí ìrìn kọ́kọ́ yanjú rẹ̀ náà kó tó di pé yọ wà lọ kírun jàmá ìbá àbọ̀ máa lọ́wọ́ ó sàn ju kọ́ lọ kírun lẹ́ńtọ́kàn rẹ̀ ọ̀pápọ̀ lọ. ìyẹn ni pé lẹ́nu ìdá kánú ìdá fihàn ìlú báwò lù torí pé ẹni tí ń kírun tí bá ń kọ́ dé kítọ̀ ọ̀sán máa wà kígbẹ́ náà máa wà á láyé sáyìn ní kọ́lùbọ̀ òfin ọkàn rẹ̀ ò ní balẹ̀ níbi ìran rẹ̀ ti ń kí balẹ̀ akóni fi tẹ̀rọ̀ bí kò sí pé yọ wà nínú àìfararọ wàṣídà nínú ìlé kókó oníyọ́wà o fàlẹ́yìn nítorí náà ó di ọ̀ràn yàn fẹ́ntọ́ fẹ́ kírun kọ́bìlà yẹ́dù kọlọ́fì sọ́lá kó tó di pé yọ wọ ní ìrun rẹ̀ à ń yàtà kọ́lá lọ ṣìgá lọ tọ̀ lọ ṣègbàsẹ̀ lọ ṣẹ̀yọ́ kó tó wá kírun nínú mọ́tíláṣí. bákan náà wọ́n yóò dùn ibà máa ìṣẹ́wìṣẹ́ àlẹ́ yìí gbogbo ntí ọba máa ká ìròjú bọ lórí ìrúnṣẹ́ tí ò ní jẹ́ kó lè páyọ̀ ọlọ́run lórí irun irú àwọn kọ́kọ́ yanjú ẹ̀ náà hátà yẹ́dọ̀kọ̀lá sọ̀lá tàbí tùmà nínà kéyìí ò fi láǹfààní láti wọ ní irun lọ lẹ́yìn tó ṣe wípé ọkàn rẹ̀ balẹ̀ gbáà lórí irun tí ó fẹ́ kí. wakadhalika in kana qalbuhu muta'alliqan bi ta'am bẹ́ẹ̀ náà lẹ́yìn tó fẹ́ kí irun tó ṣe pé ọkàn rẹ̀ ti nà má oúnjẹ tó fẹ́ jẹ kàfọ́ ìmí bí ẹn tó gbáwẹ̀ ní ìsìn tó ṣe pé ṣẹ̀dédé lè jẹ́ ẹ̀rùn ibi burúkú ibi tó lágbára gbà ọ̀pá àwẹ̀ ọjọ́ náà ó gbòó pọ̀ ní pàtàkì jùlọ ìdàkánìfi tọ́ àmì kìlà táìpóúnjẹ tí a fẹ́ jẹ oúnjẹ tó fẹ́ fi sínú àwọn tí a dìbò fún oúnjẹ tí a jọ fẹ́ jẹ wọ́n pọ̀ tó bá ní kí wọ́n lọ mọ́síláṣí bí a ti wọ́n bá fi kò ní tó nǹkan kan májèmọ wọn tọ́jú rẹ yàn ọlẹbọ yá fìdí mẹlẹ ọjọ́ yẹn jú ẹ náà jẹun tán kó tó lọ mọ́ṣáláṣí kàmáfìlì ahadìlẹ awwal ẹgẹ́ bó ti máa ń ṣẹlẹ̀ nígbà àwọn ẹni ìṣáájú nígbà ayé àwọn sọ̀hábà pẹ̀lú jìṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa ànábì èso ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábì rẹ̀ náà wọ́n èso àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bíi Abubakar owó tiẹ̀ náà lọ títí Usman ahan àwọn olówó nù Abraham bin Auf àwọn olówó sàǹsàn nù àtàwọn díẹ̀ díẹ̀ ní àwọn òótọ́ nǹkan àwọn tí wọ́n jẹ́ lówó tó jẹ́ pé ẹ máa rí kànú tà pé ebi ń pa nàbí àwọn kan wá ṣàkíyèsí pé ebi máa ń pa bàbá yìí tí ó wà lọ lókùtọ̀ ẹlẹ́yàbó ni sójà ń bẹ níta lè jẹ yàá ọjọ́ pànàbí nìkan ni oúnjẹ ń bẹ gbànàbí ọba wa lọ kò ní lọ lóun nìkan ilé ànábì indi tó àìmọ̀tún filbait mo mọ̀ lóúnjẹ kékeré kan tó lè jẹnu lé ah ó yà sàbẹ̀ yáyà ẹja lọ ẹja lọ ẹja lọ ẹja lọ ẹnìkan lóúnjẹ wà ah ẹnìkan pànàbí báwọn títọ́ bá ń bọ̀ wíwá àtìyàn bíi méjì péré ẹ̀kan ara wa nígbà dé tẹ́ ń bọ̀ lọ́ọ̀ká báyìí tíyàwó rí àwọn èèyàn ti ń síbọ̀ pé baálé mi wá fi ń sẹ̀sìn báyìí pọ̀ lónìí mo láti lẹ́rọ oúnjẹ tá a fẹ́ fáwọn àdúrà àwọn tí ń bọ̀ yìí ọkọ ni ànábì nìkan mo ní ọwọ́ àwọn àtìyàn méjì o bí ẹ ṣe àpọ̀ tí ń bọ̀ mi ò kò yé mi náà bá ṣe ṣe o ànábì dẹ́ ti mọ̀ pé oúnjẹ òtó ti ń bẹ́ nu lé ọwọ́ apàṣẹpẹ̀tọ̀ oúnjẹ fẹ́fẹ́ fún àjọdà wọn á mú jáde so bí búrẹ́dì nǹkan kan èyí oúnjẹ kan náà lọ títí so sínú ọbẹ̀ ju gbogbo ẹlọsán ni wípé anabi ni kọ́ máa ń rún oúnjẹ ó gba oúnjẹ lọ́wọ́ rẹ̀ anabi wa ń já sínú kíní tí a fi ń sè so gbogbo wọn pátá wọ́n sì jẹun wọ́n yó oúnjẹ òsìkú òbòṣe wa sallallahu alayhi wa sallam ara àwọn mujizat àwọn miracles ètí òjìṣẹ́ lọ́wọ́ bá ti ó ṣe nu níta fà ọ́ ni wípé àsìkò àwọn ẹni ìṣáájú àwọn ẹni àná lásìkò àwọn sọ̀hábà lásìkò ànábì oúnjẹ ò tó nǹkan. fàyínà ibn Umar abdullahi ibn Umar kọlọmba ni yọnu sí àtọwọn àti bàbá rẹ̀ káàní yàtọ̀ àṣà a máa jẹun alẹ́ wọ́n wá yasma'u qira'ata al-imam tí ó sì gbọ́ tí màá mú un ti ń ka kéwú lọ́wọ́ lórí ọ̀run ṣùgbọ́n yóò yanjú rẹ̀ tán kí ló fà á lẹ́nu káàní yasum torí pé ó ti ń gbààwẹ̀ bọ̀ látàárọ̀ èyí tó wá pọ̀ jù nínú àwọn àwẹ̀ táwọn sàbí ti ń gbà jù ni pé fi shiddatil harri ojú ọ̀nà ojú ọjọ́ a máa gbóná yàtọ̀ ọ̀sán tún ní tọ̀wéèl ìmọ̀ sábà gùn ju òru lọ ló jẹ́ pé ń bá gbààwẹ̀ báyìí bàtílẹ̀ ọbẹ̀ iṣu yóò ti fẹ́ rẹ̀ yóò ti rẹ̀ waqad yasum min ghairi sahur ìgbà míì sí ń bẹ ó lè gbàwẹ̀ tí ò ní oúnjẹ tí ìjẹ sààrì yóò ṣe náfìlà yóò ṣe gbogbo ẹ̀ gbáà náfìlà nkankangan yóò sì kọ́kọ́ rẹ̀yàn oúnjẹ tí ó fi di kò sí yóò sì gbàwẹ̀ láì jẹ sààrì so ìgbà tí ọbẹ̀ yìí tọ́sà tó gùn ju òru lọ ẹ̀mí ó ti fẹ́ bọ́ wọn abóúnjẹ tí ò tó nǹkan kò ní kọ́kọ́ lọ kírun ná oúnjẹ ní ọ̀kọ́ yẹn jóná kó tó di pé yọ lọ kírun. وكان يصوم من غير سحور abdullahi bin anar a máa gbààwẹ̀ láì jẹ sààrì àwọn yakuna sahuru qalilan ìgbà mi ò lè rí sààrì jẹ ṣùgbọ́n oúnjẹ mi ò lórí jẹ ń sààrì oúnjẹ tí ò tó nǹkan ni oúnjẹ tí ò lè gbẹ́ mi ró. wa nafsuhu tatawwaqu ila dhalika ta'am básìkò wọn báyìí lọ àsìkò ìṣinú tó báyìí lọ ra tó báyìí ẹ̀mí ò ti wà ní oúnjẹ tí ò tiẹ̀ tó nǹkan náà ikú wọn ọkọ jẹ ná afáwa ni wọlọsọlá kọbla ànyá àkọlà làkàna kọlbù mùsítẹgìlà tó bá lọ ṣe bẹ́ẹ̀ lọ kírun ǹjẹ́ ní oúnjẹ tó jẹ ń sáré kò tó nǹkan àbí òtí ẹ̀rọ oúnjẹ kankan jẹ ní sáré ọ̀sán tó wá gùn ju òru lọ jẹ́bi wákàtí méjìdínlógún ni a fi ń gbáwẹ̀ òru àìsáì ní àsùnbáà ní gbogbo ẹni wákàtí mẹ́fà so irú ẹni báwọn tó bá lọ ní kóhùn ó sí kóhùn ó kírun magrebi kó tó di pé yóò jẹun ìṣínú làkàní nafsu mushtagilan ẹ̀mí rẹ̀ ó ti ká ìròjú pẹ̀lú oúnjẹun ṣùgbọ́n lásìkò tá a wà yìí ọlọ́run ṣàánú wa làfáà sọ pé amma hada zaman ẹ̀rí lásìkò tá a wà yìí fannasu la yahsun bilijọ́ ààwẹ̀ tá gbẹdẹmukẹ́ni ìta àti ẹgbàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní òjò ni láyà hussein abilé jẹ́ ìgọ̀lì báyìí àìsáàbà ma ìfura pé ebi ti ń pààyàn lọ́pọ̀lọpọ̀ àwẹ̀ tó yàn ń gbà yàtọ̀ sí lẹ́yìn wọ̀lẹ̀ àfẹ́yìn mẹ́tò kẹfì rọ̀ tún wà fi rọ̀ oúnjẹ tó yàn ó tún jẹ́ ń sinú oúnjẹ pọ̀ dáadáa ẹni tí ọ̀jẹ̀ rẹ̀ sì yọ irú oúnjẹ báwọn kọ́kàn ọ̀ma ká ìrọ̀jú pẹ̀lú rú o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ìpìlẹ̀ súnà láàwọ̀ oúnjẹ ti wà wájú ẹlẹ́yà àti dáná tán kọ́ ọ máa jẹ́ ń jẹ lọ Allahu akbar Allahu akbar kọ́kọ́ jẹ ńná ńgbọ́ bá jẹ tán wà lọ kírun mọ́ṣáláṣí. thumma dhakara al-mu'allif rahimahullah ad-dalila ala àwọn tá a pè ní makruhat tí a kọ ṣíṣe rẹ̀ fún ni lórí irun ìgbà tí àáfàá wa tí wọ́n kà á lẹ̀ tán wọ́n wá fẹ́ mẹ́rin wá lórí ẹ̀ ní a fi mọ́ àbí fi láàfẹ́ látàbí hadrati ta'am ẹ má sọ pé ẹ fẹ́ kírun o nígbà tó ń jẹ́ ti wà ń wájú tọkàn ti fa mọ́ ẹ lọ jẹun ná ẹ bá jẹun tán ẹ wá kírun wàlọ́wọ́ yìí dàfẹ́ hàn lọ bákan náà ẹ má sọ pé ẹ fẹ́ kírun lásìkò bàtó ṣe wípé ìgbẹ́ ti mú yín mọ́lẹ̀ ìtọ̀gá ti mú yín bí kẹ́ẹ̀tọ̀ ẹlọ́tọ̀ náà àti pé kò bá ìtọ̀ ìlera kò bá mu kí wọ́n máa pa ìtọ̀ àbí ìgbẹ́ kí wọ́n máa pa mára bá ti fẹ́ gbẹ bá ti ń bọ̀ lọ ṣìgá ìtọ̀ tètè lọ yanjú rẹ̀. wọ́n mi nàkúrò á ti sọ̀la lára àwọn kan tí wọ́n kọ̀ fún wa láti ṣe lórí irun àyẹ̀fẹ́rì ṣàròjùlù dẹ̀rọ̀ àyìn fi oníkéyìn ọ̀nà pọ̀nlọ apá méjèèjì báyìí apá méjèèjì báyìí lórí ọ̀run sọ̀tàbákìsì mọ́sù àbájá bí a ṣe máa ń ṣe nù ànábì ọ̀fẹ́ ká fi ìṣesí ju ẹranko lórí ọ̀run ọwọ́ báyìí nìkan láàfin lélẹ̀ so ibi apá báyìí àárí ìṣòun sókè ni kì í ṣe pé yọ wà nílẹ̀ báyìí bákan náà yìí ò ní pa ẹ̀gbẹ́ mára lórí ọ̀run apá méjèèjì yóò jìnà sẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀run tó bá fẹ́ forí kalẹ̀ ikùn náà yóò jìnà sí itan méjèèjì tábà fẹ́ kírun ó ní bá a ṣe máa ń forí kalẹ̀ lórí ìrùn tẹ́ ẹ̀rù wá kí n kọkàn náà. láàrin ìgbà 你那边？你那边？你那边？ mẹ́kọ̀rọ̀ ati ti sọ̀lá lára tí a ń kọ̀ fún wa láti ṣe lórí irun ó ní àyẹ̀fẹ́rì ṣàròjò lò bẹ̀rọ̀ àyè fi sujud ó ní kéèyàn da apá méjèèjì délẹ̀ lórí irun nínú hadith ojúṣe lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam anábì kọ̀ fún wa àyẹ̀fẹ́rì ṣàròjò lò bẹ̀rọ̀ àyè fi sujud kéèyàn ó na apá méjèèjì lélẹ̀ kéèyàn gbé apá méjèèjì lélẹ̀ lórí irun nígbà tí yàn bá fi orí kalẹ̀ fọlọ́n tán wàfi báńdì riwayat nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi anabi kọ ìmbìsá àtọ̀lùkẹ́lùbì àwífìtìrọ̀ ṣèlùkẹ́lùbì kéèyàn náwó lẹ̀ kéèyàn tẹ apá méjèèjì sílẹ̀ bí ìtajà lórí ọ̀run anabi kọ fún wa tàbí ìtẹ ọwọ́ lẹ̀ nítẹ̀ ìtajà anabi kọ fún wa fọkọdé kọ́ọ̀lù òjíṣẹ́ náà bá tiẹ̀ tó ti sọ pé ìdá sájàdà àhàdùkùn bẹ́ẹ̀ni kan ní bá ń kírun lọ́wọ́ tó wá forí kalẹ̀ fàlàyẹ́pùsọ̀tò dọ̀rọ̀ àyìn apá rẹ̀ méjèèjì má tẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ajá bí ṣe máa ń gbé apá rẹ̀ lélẹ̀ ajẹ́ pé fàwọn mọ́ọ́rùn bẹ̀yà kó náà sojúdò alàlùkáfí ìtumọ̀ àdìsí ni pé olùkírun wọn pa wá láṣẹ àtẹ́lẹwọ́ wa báyìí ìní afẹ́ ká dà délẹ̀ kì í ṣe apá àtẹ́lẹwọ́ oníafẹ́kádà lélẹ̀ lórí irun kì í ṣe apá ẹ̀dàkọ̀jẹ́ kẹ́yà kíyèsí kọ̀bánú jẹ́ o ṣùgbọ́n kàkú díẹ̀ káàtó lórí irun ni ó lè má jẹ́ kí ládá téèyàn ó gbà ń bi irun kó kún kẹ́kẹ́ tó bó ṣe tó àti bí ó ṣe yẹ. fàyidà bàtà dọ̀dọ̀rọ̀ ààyè màdáhù màálà àrùdì yakun ashbaha bí bíbá tẹ̀lẹ̀kẹ́lẹ̀ ẹ̀ ń bá wá tí apá rẹ̀ méjèèjì lórí irun tó tẹ́lẹ̀ tó wà yóò jọ bí ajá bó náà ṣe máa ń tẹ́wọ́ rẹ̀ sílẹ̀ nígbà ọba jókòó ẹja kíyèsí wọn ní kódà. báàbù sọláàtì tàtọ́ wọrin ok àsìkò ọ̀dà níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ẹ kí á tètè dé so a ní àárò pípa ètè bẹ̀rẹ̀ lónìí ṣùgbọ́n jẹnẹrétọ̀ ni ọfà kí á pẹ́ so wọ́n ti wá nǹkan ṣe sí i. sọjọ́ mẹ́jọ kò ní rí báyìí kọ́lọ́n kó síwájú ọjọ́ mẹ́jọ lọ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. جماعة جزاكم الله خير فما شيخ هو adé aláàkọ́bá ní sẹ́ni sàdáadáa láyé àti ní alàkàyàmà lai ni fi àsìkò òṣùpù rárá àgbà ìbéèrè ń sìn lọ́dọ̀ àwọn ọkùnrin àti àwọn obìnrin torí àsìkò bóyá ẹwò bóyá ẹfà àwọn obìnrin nìyẹn káwọn ọkùnrin náwọ́ ẹfà àwọn obìnrin sọ ẹ̀mbá ní ìbéèrè náà àwọn ọkùnrin ká náwọ́ sókè ọ̀dà àwọn obìnrin wọ́n á gbé um, kíní questions yẹn sọ́dọ̀ wa ẹ̀mbá ní ìbéèrè kó wọn kọ number one number two one now number three ibi náà ní ìbéèrè ẹ̀yọ̀ kan number four so bismillah. oníbèrè béèrè pé ǹjẹ́ àsìkò kan bẹ téèyàn ò lè ṣe náfìlà lóru látàrí pé lọ́sàn-án àwọn àkókò kan bẹ bíi márùn tó sì péyàn wọn àfẹ́ kéèyàn ṣe náfìlà lásìkò ìgbà yẹn ṣé ń bẹ lóru náà ìdáhùn ni pé kò sí ṣùgbọ́n tó dáa jù tí wọn bá fẹ́ ṣe náfìlà lóru kéèyàn jẹ́ ọ bọ́ sí ìdá kẹta ìtọ́gbẹ̀yìn nínú òru láti bí aago mẹ́ta wá sílẹ̀ eléyìí ló dáa jù wàyí la òsínbà tí yẹn yàn tí yàn yàn ṣùgbọ́n síkò ọlọ́mọ sọ̀kalẹ̀ sísámà ayé sáré ń tọ́sẹ̀ kó wọn foríjì sáré ń tí ń tọrọ nǹkan kó wọn ṣe fún un sọ àsìkò ń lólóore jùlọ àsìkò ìsìjábà ni àsìkò tọ́lọ́ máa ń jẹ́ pé máa ń gba àbí ọ̀dá ni sọ sí ìbálẹ̀ fi ojú kòkòrò lórí àsìkò ńlọ́dàjọ Allahu a'lam. Wa alaikum salaam.

Baba wa Uthaymin kọ́lọ̀mbà ní kẹ́ bàbá nínú tíra àwọn al-fatawa bí arkani lè islam bí arkani lè khamsa bí nǹkan bàbá sọ ń bẹ̀ pé ètò dáàjù tó lè ṣírètì lórí irun oníkàfi kókósẹ̀ káìkanra wọn ẹbí kókósẹ̀ torí pé ẹsẹ̀ máa ń gùn jura wọn lọ wọn tẹ́lá ti gbẹ́ndì kókósẹ̀ èjìkó lè bára wọn dọ́gba gbogbo rẹ̀ yóò bá bókàtẹ́ wàá kà ní tí ìdánwò <laughs> sojú gbogbo ẹlẹ́ni wípé lórí lẹ́yìn nu lórí ń tẹ́ wá béèrè kò sí ètí ọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ sẹ́ni fífi ẹsẹ̀ méjì tira wọn nígbà míì o lè má rọrùn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bí a ṣe máa ń dúró lórí irun ẹlòmíì vi ní ọkọ̀ lórí irun yíyú ló sì yẹ kọ́kọ́ tẹ́ bá ti kọ vi lórí irun pẹ̀lẹ́sẹ̀ yín ẹ̀ máa da láìrún ni so yíyú ìyẹn fẹ́ ká kọ ó lè jẹ́ pé gbogbo ara wa pátápátá ni ó fèsì kíbla tàbá fẹ́ jókòó náà gbogbo ara wa ní ẹfẹ́ kó kọjú sí kíbla ló jẹ́ pé àgbọ́dọ̀ ṣẹṣẹ̀ báyìí lórí irun á tẹ ẹsẹ̀ wa báyìí ní tó fi jẹ́ pé yọ kọjú sí kíbla lórí irun èyí tàbá fún àyọ lábẹ́ náà òun náà lè kọjú sí kíbla sọgbẹ́ yà fi ìgbésẹ̀ tẹ̀ra wọn kálá jẹ́ kí méjì kó kókóra wọn ṣùgbọ́n kókó sẹ̀yìn báyà ká dà òun kan káyì máa ká lè ṣe àfihàn tí bàbá sọ rahimahullah ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì wọ́n ní ká ya pásítọ̀tì lórí irun i mean ká ya fọ́tò pásítọ̀tì yẹn ni pé àwọn fọ́tò pélébé pélébé hàn tí yẹn máa ń lò fún bóyá bíi yẹn fẹ́ lọ ṣèdánwò àbí yẹn fẹ́ gba international passport yìí láti travel nkankan so ìgbàláyè ń bẹ fẹ́lẹ́ ń pè lálórí ni ọ̀dà tabalẹ̀ ń tó ṣe wípé iṣẹ́ fọ́tò tiẹ̀ tó fẹ́ ṣe pásítọ̀tì nìkan lọ́fẹ́ máa báwọn èèyàn kò sí ní tó burú eléyìí ń ga lọ́dà jù. kò sí então,

dan ba ń tẹ̀ gáàdì ìdáàdì dan bá tẹ̀ gáàdì dan bá dáadáa gáàdì ìdàdá ìdáàdì ìdáàdì ìdọ̀tí ó wá ní bí látàkì ìtàn àti àyá wàdẹ́ ìdọ̀tí ìdáàdì wàdẹ́ wọ́n lè dé wájú àwọn kóòtù wọn ṣe ṣe kéèyàn ó lè fún wọn ọjọ́ ní gbogbo ìgbọ́n ṣùgbọ́n lọ. ẹ̀wọ̀n yìí. ìgbẹ́ náà. ok. so wọ́n bèrè bèrè wípé wọ́n ní àwọn kan wà sí wípé um, àtúmápè wọn wọ́n lè máa jẹun lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá jẹun fẹ́ jẹun àtúmáṣẹ́ lọ́wọ́ tí wọ́n kó sí méjì àwọn àti wọ́n fi iṣẹ́ wọn sílẹ̀ ọkùn jẹ́ ilẹ̀ ìwọ̀n kí àwọn àti wípé wọ́n jẹun tán wọ́n parí iṣẹ́ wọn síwájú máa ń kí wọn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ béèrè fún wọn béèrè béèrè rẹ̀ kò ní pé ló dá nínú méjèèjì. ẹni ìbéèrè lẹ́ẹ̀kejì ẹni sọ̀rọ̀ já dáhùn láwọ̀kọ́ náà ìbéèrè tí wọ́n béèrè ń bí ni wípé ìhà táwọn èèyàn kọ sí ìrùn kéèké oríṣi méjì làwọn èèyàn àwọn kan mẹ́ta pé dábàgbọ́ tí a ń pè ọ̀ràn báyìí wọ́n fẹ́ dáwó lóúnjẹ yóò kọ́ jẹun tán kò sí tó burú mbẹ̀ kódà tí a fẹ́ jùnú kọ́kì yóò lè papọ̀ lórí ọ̀ràn àwọn kan mẹ́ta sọ wípé wọ́n ọ̀kọ́ lọ kí ọ̀ràn náà nígbà bá dé láti mọ́ṣáláṣí wọ́n wà á jẹun tó a jẹ́ pé ọkàn wọn ò ní máa ro oúnjẹ lórí ìran eléyìí náà kò sí tó burú mbẹ̀ àwọn kan mẹ́ta sọ wípé tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí tí wọ́n bá ti pè ọ́n wọ́n lọ mọ́ṣáláṣí nù àpẹẹrẹ pé èèyàn bẹ̀rù ọlọ́run lélẹ́yìn. àwọn kan bẹ tó ṣe wípé bí wọ́n bá pè ọ́n báyìí yóò parí iṣẹ́ nǹkan ìbá àjẹ́ pé lọ́la sáyìí ló tó parí rẹ̀ láti zúrì yóò àṣẹ lọ sàn méjì yóò ṣẹ lọ papọ̀ sọ eléyìí ọ̀dà o látàrí wípé àsìkò gbàtà kò ṣe ń orí ìṣesí táwà táà fi lọ pàdé ọlọ́run kò ṣe

Você ajaja toda uma igreja amante, trabalheira apenas, guardava o respirador atender, segundo o canto de canto, o ator de yóò ní bá ṣe fún ọ̀rọ̀ ọgbọ́n ìdájà káàbá jẹ́ ìpòlérọ̀ ìdájà tó bá lè gbé bá dájú ìgbà tó tẹ owó lè wọ. ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ṣe wá tún bá ẹgbẹ́ tó bá náà bá ṣe ní àti Àwọn olùdó ẹ̀bá ìwọ̀n ló bá pa ẹ̀rọ ìpínlẹ̀ ọ̀nà kó láti ọmọ ìgbà ìbéèrè tí wọ́n ń béèrè ni pé àwọn kan bẹ̀ tẹ́lẹ̀ pé tí wọ́n bá ṣàdúrà báyìí lójú ẹsẹ̀ ọlọ́run sì ti máa gbàdúrà wọn àwọn kan tẹ́lẹ̀ pé yóò sá ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe àdúrà ò ní gbà kí ni táwọn ṣètò ìjẹ́ pé àdúrà wa yóò máa gbà abá ti ń pọ́ lóhùn tọ́lọ́run ó ti máa dára lóhùn àbí ìdánilórí lẹ́yìn ni wípé gbogbo àdúrà tí mùsùlùmí bá ti lè ṣe nítorí jẹ́ mùsùlùmí o ọkùnrin ni o obìnrin ni o ọmọdé ni o àgbàlagbà ni tí ẹ̀ bá ti sàdúrà báyìí gbà wípé àdúrà ọlọ́run ti gbà. nínú hadith ud'u Allaha wa antum muqinuna bil ijaba ẹ máa bẹ lọ́hùn lẹ́yìn tí ó máa màmá dájú wípé ọlọ́run ti gbàdúrà mi àdúrà ń gbà àwọn alákọ̀ọ́rọ̀pádù ọgbà lọ àwọn nǹkan mẹ́tọ́ pé ó lè fa kádù àmọ́ gbà o ṣùgbọ́n àdúrà tíyàn bá ṣe yọ gbà ọ̀nà mẹ́ta làdúrà kan gbà gbà ni ìyí máa kó ṣe pé èèyàn ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run lójú ẹsẹ̀ ọlọ́run sì ń ṣe fún yàn ọ̀nà kanu eléyìí làwa kà kún ìgbà àdúrà àdúrà mi ò sùn gbà tààrà èèyàn ọbẹ̀ lọ́n pé ah, ọlọ́run o ah kọ́kọ́lé fún mi ó ti ralẹ̀ yìí ti pẹ́ ọlọ́run wà ní tètè kọ́ fún un yíyàrá òyìn pé bóyá àdó àwọn ọgbà bíyàn bá rí ti ń bẹ lẹ́yìn kádàrá ni ìyẹn mọ̀ dúpẹ́ fọlọ́run bí ẹ létò ń béèrè ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n bọ̀ ọkọ bá wọn ò ní kọ́ yanjú lásìkò ìgbà náà ẹ̀ẹ́kà sùnjọ́ kan ìwò gbogbo ìwòyàn bá kú àtọmọ àtìyàwó àtọkọ sínú ilé tẹ́lẹ̀ yìí lọ wá dáa tàbí kọ́ lọ́wọ́ bọ́ lọ lára tó ìdìgbà tó rí ṣe gidi tó gbé sáwọn tí tí wọ́n mọ̀ ṣe tààrà tí wọ́n bọ̀ kọ́ ọ̀nà kanu ìmí ìtumọ̀ tó ṣe wípé ntẹ́yìn ń fẹ́ ọlọ́run lè má ṣe fún yàn látàrí pé ọlọ́run máa ń tí ó gbẹ̀yìn orin bẹ́ẹ̀ ń tọrọ mọ́tò ní ìsìn lápẹ̀jọ́ yìí ọlọ́run wáyé ti fún ní mọ́tò bẹ́ẹ̀ àdánwò kan bẹ tó fẹ́ ṣẹlẹ̀ sí láti sánmà ọlọ́run afẹ́ kí àdánwò nǹkan ṣẹlẹ̀ sí rọ̀dà ní tí wọ́n abọ́ fi dín ni pé má ti kọ́lé lásìkò yìí má ti ra mọ́tò má ti ṣèwá má ti ṣàwò yóò hàn pé àdúrà àwọn ọgbà àdúrà rẹ̀ ń gbà ẹlòmíì sì mẹ́tọ́ ṣe bí pé èèyàn bẹ̀rẹ̀ láyọ̀ ọlọ́run ní sin téèyàn fẹ́ fún yàn yóò wá fi lọ pèsè àyè tó tóbi fún yàn ní ọgbà àlùjáde orí rẹ̀ èyí táwọn sàbẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí jùlọ tọ́yì tí ìbá wa ń bẹ tí ó gbà kí yìí ronú ara rẹ̀ sí yìí ọ̀ṣẹ́ bàbá sí ọ̀ṣẹ́ bàbá tí yìí bá ti ń ṣe àwọn méjì ẹni méjì bá tọ́lọ́ bá ẹni méjì bá ń bínú sí ọlọ́run máa bínú sí o ẹni bá jẹ pé ibùjẹ rẹ̀ ibùmú rẹ̀ ọ̀nà àràmù ni ti ń rówó pẹ́tẹ́ jìbìtì four one nine ibi tí ti ń rówó nù. so eléyìí náà kìí jí kádùá ò gbà sọ nípa arákùnrin kan ọlọpẹ lórí ìrìn àjò aṣíáfà agbárọ̀ ẹsẹ̀ méjèèjì ti kẹrùkú kódà irun orí ẹ ó ti ta kókó ṣiṣẹ́ yẹ́túyẹ́tú ọwọ́ ń bẹ náà ọlọ́run wàá dá lóhùn anábì lọ́lọ́run ò ní dá lóhùn bóòlù gbàdúrà wà wà haram ara ibi ọ̀nà ti ń rówó aṣọ tó wọ̀ sára gan ọ̀nà jìbìtì ló ti rówó rẹ̀ ìgbà tó ń bẹ́ ń kékeré àwọn òbí ẹ̀ kó bá owó àràmù ni wọ́n fi tọ́ dàgbà fàánà yìí sàjábù láwò bóun náà ti fẹ́ gbàdúrà rẹ̀ níbàwọ̀n níbi lára tí máa ń fakádùn ọmọ gbà oníkéèyàn máa rọ́ọ̀lù àṣẹ ọlọ́run àwọn tó náà bọ̀ ọ̀fẹ́ kéèyàn máa ṣe then àdúrà tó máa gbà téèyàn bá máa àwọn àsìkò tó yẹ kéèyàn ó ṣe àdúrà àtàwọn ààyè téèyàn ti máa ń ṣe tójú bá ń rọ̀ àsìkò ìsìtìjábà ni ìyẹn máa ń bẹ lọ́hùn tí màá bá ṣe kútùbà láwọ̀ kọ́tán tó ra jókòó díẹ̀ kó tó di pé yóò dìde àsìkò ìsìtìjábà ni kéèyàn ó lò láti fi bẹ lọ́hùn ìdá kẹta tó gbẹ̀yìn ní òru tí yìnbá ṣe náfìlà kéèyàn ọbẹ̀ lọ́hùn àsìkò ìsìtìjábà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àsìkò tó ṣe pé wọ́n ti máa ń bẹ lọ́hùn tó o téèyàn kà fúnra yẹn àdúrà tíyàn bá gbà náà tíyàn bá ṣe ń gbà yẹn náà àdúrà tó lọ́ọ́ máa ń tẹ́wọ́ gbà ni. àsùgbà tíyàn bá ń gbàwẹ̀ lọ́wọ́ tíyàn bá bẹ lọ́n àsìkò ìsìtìjáàbà ni tíyàn bá fẹ́ ṣínú tíyàn bá bẹ lọ́n àsìkò ìsìtìjáàbà ni. gbọ́dọ̀ pé yé òru rẹ̀ láti lè kọ́dírì àsìkò ìsìtìjáàbà ńlò náà sọ àwọn àsìkò ẹ̀jẹ̀ àlò ọjọ́ àràfà ọjọ́ ìsìtìjáàbà pọ́nbélé so kọ́lọ̀ ń kó sànìwá kó gbàdúrà na'am alaikum salam eyín gbogbo ìbádà tí yẹn ọba ṣe pátá ìbéèrè ni wípé aníkéyìn ó sẹ́yìn kódà ṣùgbọ́n tó wá lọ sí ájì gbogbo bó ṣe ń wẹ̀ gbogbo bó ṣe wá sọ ìráàmù ìgbà tó wà ní Mínà ìgbà tó wà ní Àràfá ìgbà wà Muzdalifa ìgbọ́ lọ lẹ́kọ̀ọ́ ikọ̀ ọ̀kan nísàn post-it sórí Facebook ikọ̀ ọ̀kan lórí WhatsApp ikọ̀ ọ̀kan lórí to go lórí to come lórí to gbogbo ẹ̀ nísàn jù sí ni so irú eléyìí ìbéèrè táàbí ni pé sọlọ ń lo ṣe fún ni àbáwọn èèyàn ṣòṣe kárí mi ó ti fẹ́ wọ̀ ọ́ ọ̀rọ̀ lọ́wọ́ bá ní pé àní agna ṣòrọ̀káyì àní ṣèrìkì mani amila amalan ashraka mayin fi ghairi taraktuhu wa shirkahu ọlọ́run ọ̀rọ̀ pọ̀ ní gbogbo tí ń jẹ́bọ̀ ẹ bá ṣe fẹ́ tó ṣe fọ́lọ́n tó tún aláníyàn nǹkan míì ma ó ṣe fọ́lọ́n ó ti ṣe káwọn èèyàn tó lè bá yín ọlọ́run nílò ẹni bọ́ wọn kọ́ wọn kọ́ṣẹ́ rẹ̀ ọlọ́run sànú wa iṣẹ́ ọlọ́run ṣe ní tẹ̀wọ́ gbà wọ́n so ṣe àrìmí gbogbo eléyìí o so Facebook àwọn èèyàn tí ẹ̀ máa bí wọ́n ṣe máa lò ìlòkulò ni lẹ́nu ìgbà tẹ̀ bímọ ní ìsìn yọ́lọ̀ tún gbé sórí Facebook wọ́n fẹjú mọ́ ah. ẹlẹ́mi ìzọ́rọ̀ ah, ẹ̀wọ̀ náà ìgbéyàwó obìnrin kan ẹ̀wọ́ kọ́kọ́ ó ń béèrè béèrè wípé ẹ jọ̀ọ́ kí ni ìdájọ́ ẹni tí ò rọrùn fún láti jókòó lórí irun gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé alábìṣẹ́ ni ká jókòó ẹni tí ò bá rọrùn fún láti jókòó bá ṣe ṣe àlàyé rẹ̀ ní ìjẹjọ́ sọ̀tọ́ bá kágara ọlọ́run ọ̀bọ̀ làbọ̀ lọ́rùn o ṣùgbọ́n ìtọ́ dáa jù oníkájọba àtijọ́ tó bá rọrùn fún yàn tí ò bá ti á rọrùn la yukallifu Allahu nafsan illa ma ataha ọwọ́n tó fún wa ní kápá ni láti ṣe lọ́wọ́ láti ṣe bíyàn bá láti dìde láti nàró kírun má fọ́ọ̀sì ara rẹ̀ jòkó ọmọ kírun lọ lọ́wọ́ tẹ̀wọ́ gbà àwọn ọmọ wa ń tí wọn bá ti kírun nínàró wọn wà jókòó sórí àga àbí sórí àpótí wọn wà súnmọ́ tẹ́ máa fẹ́ kírun tí wọ́n lè nàró kírun wọ́n ì ti rìn káàkiri rìn káàkiri rìn káàkiri o wọ́n mọ̀ bá fẹ́ kírun wọn nílé nàró mọ́ sòkátì ẹ̀ pé ọ̀rọ̀ ọ̀run náà tó ti pé èèyàn wà á jókòó lórí àga èèyàn máa forí kan ògiri rárá ẹni tí ó bá lè forí kanlẹ̀ lórí irun ìjókòó rẹ̀ tààrọ́ gbọ̀n ni ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò ti àbọ̀ inú ara wọn ẹni tí ó lè jókòó tí ó lè máa nàró kọ́ máa lọ kọ́ máa bọ̀ lórí irun bí ó sì jókòó lórí ìrun ni sèwé ọkà fatia yóò ra rúkú báyìí sami Allahu liman hamida ìforíkalẹ̀ rẹ̀ yóò lọ lọ ju rúkú lọ lọ́ba tán títí pàrọ̀ ògiri lèyàn máa fi orí kàn. Sọ́mọ̀ fi dá. lẹ́yìn ok ìbéèrè ni pé wọ́n láwọn ṣàkíyèsí pé àwọn ọmọ ìyá mẹ́sìn kan tí wọ́n bá kírun tán wọ́n sọ báyìí wọ́n méjèèjì wọ́n sọ báyìí ní wọ́n fi tọ ìtọ́ tẹ́nu báyìí wọ́n á fi la ojú báyìí kò ní pìlẹ̀ kankan ní ẹ̀sìn kò sẹ́rì kankan fún kò sí ẹ̀rí kankan fún ọlọ́run sànú wọ. asalaamu alaykum abẹ́lẹ́ ọkùnrin ni sàlẹ́kùn orí àwọn àwọn ṣẹ́kọ̀ wa. gbàdúrà. ẹ̀rọ pàbá ni fi sí owó ọ́fíìsì ọ̀bí láyìn ọlọ́wọ́ ọ̀sán ilẹ̀ sàn rí o àṣẹ̀rọ áìlì míì ni àṣẹ̀rẹ̀ pọ̀ ni ayáwó ra gan ni àbí naam wọ́n lẹ́yìn tó bá jẹ́ pé lọ́nà jìbìtì ni ti ń rówó tí wọ́n ń fún yàn sí àlè máa gbà ń bẹ̀ ìdáni wípé tẹ́ bá ti mọ̀ pé níbi ọ̀nà jìbìtì ló ti fẹ́ fún yín lówó ẹ má gbà lọ́wọ́ rẹ̀ o èṣe bẹ́ẹ̀ ẹ̀ ń kún lọ́wọ́ lórí ti ọ̀dà ẹni ẹ̀ẹ̀kejì ni pé ó lè fa kádùn èèyàn náà gan kọ́ máa máa gbà torí pé ẹ̀sìn mọ̀pọ̀ náà jìbìtì ní ti ń rí wọ́n ń kó èèyàn náà wà ń gbà ẹ̀ rí pé arákùnrin táwọn ẹbí sọ nípa rẹ̀ mu ìṣesí àwọn òbí rẹ̀ náà okòbà ó ní wàgbúdìyà bìlẹ̀ haram ọ̀nà àràámù làwọn òbí rẹ̀ ti rówó tí wọ́n fi tọ́ dàgbà ànábì wa ní fàánà yustajabu lidhalik ẹ̀ńtọ́rọ̀ rẹ̀ bá rí bá ń bò lọ́lọ́run ti fẹ́ gbàdúrà rẹ̀ sùtì ọlọ́run sànù wọ́. wọ́n tó dé páwọn èèyàn òbí yẹn ni èèyàn sì lọ́nà mi kí lè yàn wá sí èèyàn ó gbìyànjú tí ọ̀bà wá sọ́nà mí rárá àwọn wọn lẹ́sẹ̀ rẹ̀ ṣùgbọ́n èèyàn kàn máa bẹ lọ́n pé tọ́ ọlọ́run o ń rẹ́ náà mí ni o kọ́ máa jẹ́ pé yóò padà affect yẹn náà lọ́jọ́ iwájú. Assalamu alaikum oníbèrè lè fi ìbéèrè wọn ránṣẹ́ ni so ibi fẹ́ bá wọn béèrè ìbéèrè náà <laughs> wọ́n ní obìnrin kan um, ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ò súnmọ́ ní ti ọkọ láyà fún bí oṣù mẹ́jọ sòwúrò obìnrin yẹn wá ẹlòmísàárì ó sàlọ padà fẹ́ lómi láńlọ́ọ̀dù lè àkọ́kọ́ láńlọ́ọ̀dù kejì láńlọ́ọ̀dù làkọ́kọ́ láńlọ́ọ̀dù kejì náà láńlọ́ọ̀dù kan òun ò súnmọ́ ìyàwó rẹ̀ fún oṣù mẹ́jọ so láńlọ́ọ̀dù mẹ́wàá rí ah kó sànà rẹ̀ ó sá padà fẹ́ obìnrin yẹn wọ́n ní ṣe sótọ́ bẹ́ẹ̀ pé obìnrin tó gbà tí wọ́n ti súnmọ́ fóòsù mẹ́jọ yẹn pé sọ́n ti tẹ̀sọ̀ láàkì náà nù sinale lẹ́yìn lónìí ṣẹ̀ríà Islam ọkọ lè bá obìnrin wí kọ́mọ̀sánmá lóṣù kẹni oṣù kejì oṣù kẹta oṣù kẹrin ọ̀pọ̀lọpọ̀ oṣù mẹ́rin lọ ó padà dá fún èèyàn láti rí ẹlẹ́ha rẹ̀ ọ̀pọ̀n dandan ẹ̀kan láàrin oṣù mẹ́rin dandan dandan ẹ̀kan láàrin oṣù mẹ́rin ọ̀pọ̀n dandan fọ́nyàn láti máa sùn kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹlẹ́ẹ̀yàn ẹ̀kan láàrin ijọ́ mẹ́rin tó wá jẹ́ pé ìyàwó kan lọ́ba ní ẹ̀kan láàrin ijọ́ mẹ́rin so àwọn àdájọ́ yẹn wá lásìkò àwọn sàhábà <laughs> rìdíwánilẹ́hàn lẹ́yìn so arákùnrin kan náfìlà sáni ra lóru náfìlà bá mẹ́jọ lọ sọ́dọ̀ Umar mọ́tò tí ọgbọ́n ó ni ọ̀nà kò ọkọ rẹ̀ sọ̀rọ̀ gbọ́n tí wí ni tí ó pé ọ̀run ni gbogbo ọgbà náfìlà ń fún lóúnjẹ o mọ̀ náfìlà ni ọlọ́mọ bá ní oní tí ń sọ fún ọ ni pé ọkọ òun ti yan ibùsùn òun ó ti yan tí sọ pé náà àwọn ìdájọ́ tí wọ́n mú wá ni wípé ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ mẹ́rin òun àtẹ́lẹ́yà rẹ̀ wọ́n lè jọ máa sùn pọ̀ kéèyàn ó sùn pẹ̀lú obìnrin kò di túláàsì kó jẹ́ pé wọ́n dìjọ ṣeré. èyí tí dáńtà èyí tí dáńtà. tayyib tọkùnrin bá wa fẹ́ bí àjẹ ìyàwó rẹ̀ tó fẹ́ bá wí ó lè má súnmọ́ oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin tó bá ti rí wá pósù mẹ́rin ẹ̀tọ́ ni fóbìnrin ẹ̀tọ́ ni fóbìnrin láti lọ sọ́dọ̀ àlìkàálí lọ́dọ̀ adájọ́ tẹ́gbà ìlú tí wọ́n ti ń lo ṣẹ̀ríà ni nínú suratul baqara ọlọ́run bá sọ wípé walladhina yu'luna min nisa'ihim. تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم ọlọ́ni lilladhina yu'luna min nisa'ihim àwọn tí wọ́n fọlọ́ ń búra tẹ́láwọn ò ní súnmọ́yàwó àwọn àwọn ò ní bá láṣepọ̀ wọ́n láǹfààní oṣù kìíní kejì kẹta kẹrin tí a bá sẹ́rí padà tí a bá aláṣepọ̀ tó ọba aláforíjì lọ́lọ́ táyé pé ìrò rẹ̀ tó fi á ṣe bẹ́ẹ̀ síyàwó rẹ̀ ni pé ọ fẹ́ kọ́ ọ lẹ̀ ọlọ́run gbọ́ nǹkan ń ṣe o ó sì ní máa ń parẹ́ o sọlọ́fì sọ nípa pé at-talaqu marratan tọkọ bá yan ibùsùn obìnrin tó bá yan lódì àdúgbò tí ẹ náà ibùsùn yàtọ̀ tọkọ bá pa obìnrin tì tí ọba láṣepọ̀ oṣù kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ tíyàwó ọba ti lọ sọ́dọ̀ àlèkálí wọ́n bá wọn ó sì ń tẹ́ lọ́rùn ni sùmọ́ tó bá ti lè doṣù mẹ́rin ó láǹfààní láti fẹjọ́ rẹ̀ láti lọ fẹjọ́ rẹ̀ sùn adájọ́ adájọ́ wa sọ fún gbẹ́tọ̀ ọ lọ bá láṣepọ̀ àbí káwọn ọkọ mo rò pé yé tẹ́yì obìnrin tí ọkọ rẹ̀ wá pàtì oṣù kìíní kejì kẹta ìkẹrin tẹ́nìkan á sọ pé àwọn fẹ́ sànú rẹ̀ ọkọ rẹ̀ kàn fi ajẹ́ni kọ̀ dọ́dọ̀ rẹ̀ sìnà lọ fẹ́ tọkọ rẹ̀ bá kọ̀ lẹ́ǹgbà náà tó bá parí àárín dà tó ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kẹ́ni bá mára ọba fẹ́ sànú ọ̀sẹ̀ lóṣù mẹ́jọ ok tó wá tó bá ṣe wípé ìdíwọ́ kan àbómi lọ́bàfà bẹ́ẹ̀ nìsín ẹni tó jẹ́ bí akẹ́kọ̀ọ́ wọ́n tẹ́ máa jẹ́ bí overseas student yẹn so scholarship ẹ̀ẹ̀kan láàrin ọdún kan ní ẹ̀ma ń sábà wáyé ó kéré wọn ò lò rárá wọn ò lò oṣù mẹ́sàn-án ìgbà tí òtí lánìyàn pò ń fẹ́ kọ ìyàwó òun tí ò sì síjà kankan ìlọsíwájú ní ẹ̀kọ́ ló lọ eléyìí yàtọ̀ ṣùgbọ́n léyìí ó fẹ́ fi pọ́nìṣ ìyàwó rẹ̀ ni ó fẹ́ fi fìyà jẹ ni so oṣù kínní oṣù kejì oṣù kẹta lẹ́yìn oṣù kẹrin obìnrin lọ sílé ẹjọ́ lọ́dọ̀ àlìkálí adájọ́ sẹ̀ríà àáfàá mi ọ̀yàn mi tí o kò sùn má mi má o oṣù kẹrin ni o sùn wọ́n wà pé sọkọ pé ọ̀yà ó sọ fẹ́ kọ́ ni àbí sọ padà bẹ́ẹ̀ àbọ̀ padà bẹ́ẹ̀ ìwọ lọ fẹ́ ṣe ń tí ọba ti á rí ìtọ́fẹ́ sí wọ́n ó sì fásitì láàrin àwọn méjì wọ́n ó tún ká. bá ń sọ nípa pé ọkùnrin kọ ìyàwó rẹ̀ lẹ̀ ẹlòmíì sọ pé yóò ṣe nǹkan oṣù ẹ̀ mẹ́ta rárá nǹkan oṣù ẹ̀ mẹ́ta ń dà àkọ́kọ́ nù tọ́ba kọ́lẹ̀ lákọ̀ọ́kọ́ ń dà rẹ̀ tí ó ṣe lálàkọ̀ọ́kọ́ yóò mara yóò ṣe nǹkan oṣù àkọ́kọ́ yóò ṣe lẹ́ẹ̀kejì yóò ṣe kẹta tọ́ba fẹ́ gbà padà kó tó parí ó sọ pé ó ti gbà padà tọ́ba tó ṣe ní tí ò tó ń sọpọ̀ ọkọ̀ ọ̀lẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì ó sẹ́rin dà kínní ìkejì ìkẹta tọba fẹ́ gbà yìí ti gbà tọba tó wá gbà ẹlẹ́ẹ̀kẹta wá ronú sí i ṣé kẹjọ máa gbé làlàáfíà wà ní àbí kálukú kálukú ọwọ́ gbé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ táyé pé kẹjọ máa bá a lọ ńlọba rí pọ́ dáa gbá padà pẹ̀lú dáadáa ntọ́ba rí pé à eléyìí ò lè gbọ́ mọ́ àjẹ́ pé fa'imsaakun bí ma'arufin aw tasirihun bí ihsan ọ wà á túlẹ̀ pẹ̀lú dáadáa kìí pé ìyàwó rẹ̀ tó ti kú lọ́ọ̀dọ̀ rẹ̀ wọ́n máa sọ rẹ̀ láìda kọ̀lẹ́tọ̀ sọ̀pọ̀ bí wọ́n sọ̀rọ̀ láìda ẹ̀ṣẹ̀ ni wọ́n máa kọ́lẹ̀ fún irúfẹ́ onítọ̀ ṣùgbọ́n ṣe jẹ́nu. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ألم اجعل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك